ṣe ṣe i love you kan o ṣe gan. mo ti wà ń dá inú ojú. ok ok ok mo mọ̀. ah ìyàwó mi jọ̀ọ́ bá mi gbé rédíò yẹn wá ná. ébà ah, ah. ẹ má bínú ìgbà tó jiná pápápá sí. àní ah, kó tó gbóúnjẹ wá kọ́kọ́ bá mi gbé rédíò wá àwọn kan pọ̀ tí mo fẹ́ ṣàlàyé fún ẹ lórí rédíò. ebi ò tí ì ti pa yín ó dà mọ́ ń bọ̀. rédíò yìí ó ga o èkó ah, pọ̀ lórí ah. ẹ̀bí. eva ah, tètè gbé wá gbé wá gbé wá jẹ́ ṣàlàyé ooo kọ́kọ́ fi ẹbí ní sọ̀rọ̀ sílẹ̀ jẹ́ ṣàlàyé ẹ̀ fún ẹ eh. sórí bí rédíò yìí ṣe wà yìí ẹ eh? mo sọ fún ẹ bí rédíò yìí ṣe wà báyìí ó ní sólà rédíò ilé ó ní sólà ó tún ní bátìrì hmm. lórí rédíò yìí báyìí tó bá ní sd card ó tún lè fi sí wàá hmm. gbọ́ anything tó bá wù ẹ́ kó gbọ́ hmm. meanwhile ìgbà tí mo dẹ̀ ń bọ̀ mo live stream ẹ̀ débi ni o o sọ bẹ́ẹ̀ o sọ bẹ́ẹ̀ lẹ́nkan so ìyẹn mi wípé o tún lè live stream hmm. bí tó bá tún fẹ́ lo nǹkan míì mọ́ wàá tún download wọn lórí app store hmm. àbí lórí google play store because wọ́n ní app hmm. so bó ṣe lè live stream ẹ̀ náà ló ṣe lè gbọ́ lórí app kí n tún wá sọ fún ẹ nǹkan tó tún pọ̀ nínú ilé ni wípé tó bá ní sd card o tún lè lò wàá kọ́ fi sd card síbẹ̀ wàá gbọ́ anything tó bá wù ẹ́ tó fẹ́ gbọ́ o lè lo flash drive bó ṣe tún wà yìí tó wá ní bluetooth tó tún lè connect ẹ̀ kó tún máa gbọ́ rédíò lọ bọ̀dẹ̀ wá sí ilé ìtinú ẹ̀ máa dùn sí. jẹ́ pé bí rédíò yìí ṣe wà yìí o lè fi charge phone ẹ. pé mo lè fi charge phone. yes na ah. ìwọ ti phone ẹ máa ń kún gbogbo gbà. mo wá lè bu ara mi ò ṣáláàkì yẹn máa fi bu ara bú yàn. nǹkan tó bá dẹ̀ da kì í ṣe fún yàn kan. bẹ́ẹ̀ ni o rárá mo máa ra rédíò yìí máa fi ránṣẹ́ sáwọn bàá mi lábúlé. bẹ́ẹ̀ nítorí wípé ó tún ní fluorescent light. ìyẹn tó tún máa ń tàn ju torch light lọ. òtí ẹ̀yà màá mi a máa rí nǹkan fi dáná lálẹ́ àmì tó tiẹ̀ láìka orí. <laughs> màá send ẹ̀ sí bá mi lábúlé. ah tó tọ́ ni o. bẹ́ẹ̀ni nítorí wípé àwọn tí ò bá access sí internet wọ́n á lè lo shortwave láti fi gbọ́ ó wà lórí shortwave. àwa ti ra tiwa báyìí ẹ̀yin ló kù o ó yá kíákíá ẹ̀ tètè lọ sí káàkiri àgbáyé kẹ́ lọ ra Yorùbá Nation rédíò gbogbo bí wọ́n ti ń ta o hmm. ẹ rà á nítorí pé ẹ máa nílò ẹ̀ tẹ́ bá tún rà á tán ẹ tún download ẹ̀ lórí Google Play Store àti App Store ẹ̀dẹ̀ tún lè máa live stream ẹ̀ ní gbogbo ìgbà kẹba máa gbádùn ẹ̀ hmm. ah, ìgbádùn yìí pọ̀ kò ṣe pé èèyàn kan ẹ tètè ẹ sì wò mí ni ẹ lọ ra tí. Yorùbá Nation Radio TV ohun àlàáfíà.